ga o Cubana Chief tó ń fi owó kiri ní patí tó ń tró owó kiri despite pé wọ́n arrest ẹ̀ wọ́n túlẹ̀ ó bribe rẹ̀ wọ́n yí kéèsì yẹn Bobrisky wà lẹ́wọ̀n o òun free ó yan fandafanda kiri nítorí pé ó sọ pé òun ò jẹ̀bi tó wá lóun ò jẹ̀bi ṣé ẹ̀ rí fídíò ibi tó ti tó ti tró owó ni àbí píṣẹ̀ kan ló wà ń bẹ̀ àbí òun kan ló wà nù fídíò iye ò tó fún proof láti sọ fún pé ó jẹ̀bi tó bá tẹ̀ lóun ò jẹ̀bi so tí ó bá pààyàn báyìí tó bá lóun ò jẹ̀bi ẹ máa túlẹ̀ kó máa rìn kiri ìgboro ẹ̀yin adájọ́ nàìjíríà torí owó owó ti bá fi yín jẹ́ kò tí ẹ̀ ń ṣe yẹn mo ṣe tiẹ̀ ṣe fídíò wọ́n interview àbúrò ẹ̀ àbúrò ẹ̀ sì repair eh, fóònù ní gọ́tà ní mm, Alábà ìyẹn àbúrò ẹ̀ o wọ́n interview àbúrò ẹ̀ despite bó ṣe ń fọwọ́ kiri tẹ bá ti rí wọn báyẹn tó wó wà lọ́wọ́ wọn tán ní sss money omi ò sọ pé ẹni tó lọ́ọ́ ń gbà fún wà comfortable o tán ní ss money tó ń tró pẹ̀lú gbogbo company tó ní káàkiri tí wọn bá ti ẹ̀pà fámìlì wọn ẹ fura sí wọn because ẹni tí ọlọ́run bá kọ́kọ́ bless wọn bá tọ́lọ́run bá kọ́kọ́ bless ẹ tó bá jẹ́ pé látọwọ́ ọlọ́run family. ẹbí tó ti jáde ibẹ̀ lọkàn ẹ máa lọ even bọ́ọ̀ tiẹ̀ ṣe kọ́kọ́ fún ẹ ní family bó tiẹ̀ jáburú náà ṣe fún ẹ at least mind ẹ kọ́kọ́ máa lọ pé kó kọ́kọ́ lọ ran family ẹ lọ́wọ́ náà kó lift wọn up wọ́n ní olówó kan láàrin òtòṣì wọn lótòṣì náà lò tó bá ti di pé wọ́n help family báyẹn wọ́n help ará ìta ẹ fúnra sí wọn owó wọn ò mọ́ owó wọn ò mọ́ òun náà ṣe lọ interview àbúrò ẹ̀ market láti tú àṣírí ẹ̀ síta. Si ó bá tiẹ̀ ń ṣòwò tó ń ta ọtí tó ní tó ní rẹ́sítọ́ráǹtì tó ní hòtẹ́ẹ̀lì tó ní gbogbo ẹ̀ ṣó ò náwó sí hòtẹ́ẹ̀lì lójoojúmọ́ ṣó ò sanwó stáàfù débi tí wàá fi rí ẹ́sà ṣó ò ṣe mẹ̀ńtẹ́nánsì owó tó fi kọ́ ń bodo ti rí ṣó ò já báǹkì lówó kó máa sanwó èlé lórí owó báǹkì tó jẹ́ pé profit so make gan tó bá máa fi ṣe mẹ̀ńtẹ́nánsì gan ìwọ̀nba díẹ̀ ló máa kù fún ẹ gan fúnra rẹ̀ gan láti ná fúnra ẹ̀ not to talk of tó máa ní excess tí wàá máa dà anyhow ní gbòòrò ní patí so ẹ bá ti rí wọn báyẹn fúnra sí wọn ẹ lísì sábúrò ẹ̀ kan tábúrò ẹ̀ sọ ẹ fi jẹ́ ara yín gbọ́ bó ti ẹ̀dẹ̀ láìka àbúrò ẹ̀yìn ó ti ẹ̀dẹ̀ wà òkè pẹ̀lú interview tó ṣe yẹn ó ní brọ́dọ̀ òun bíìsì báyìí ó pọn lé kò fẹ́ tú àṣírí ẹ̀ síta ó lóun mọ̀ pé lọ́jọ́ kan ó máa wà lẹ́sbíìsì tó máa ṣíwèé ìrántí kan òun ẹ fi ti ara yín gbọ́.